This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته murisi ajina na ikiyanyi kuhureba mu ramadan wabiramira yakahe atatetehere na tulu turi uruhinja anasare ihanenye ta inho oktoba الاي كي دولة مساوي إن شاء الله تعالى إلى قوته ذاك آه، يا جاري يا مسلم بسم الله أعوذ بالله من الشيطان الرجيم في ربي أن آتاه الله أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت فأت بها من المغرب فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو كالذي مر على قرية وهي خاطئة بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم وسلم ثم جعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم الحمد لله رب العالمين الصلاة والسلام على مبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه، أمري سبحانه وتعالى إن كانت التوحيد عن إليه أتي أضاء أمري بيرنا كذا أتي تاقو في النعم وفي كاذرين ọmọlì ìtùmọ̀nà ọ̀tàálá dáìka ìzẹ́tù ajẹ́nẹ́ ló múrí sí ìtọ́pẹ̀ ẹ̀ta rẹ̀ ìtọ́pẹ̀ ẹ̀tọ́ náà dáìka ọ̀ìtura ṣó yẹ jẹ́ lóòrùn ọ̀la dọ́ọ̀mù m akẹ́rọ̀ n'ẹgbẹ́ nílẹ̀ amẹ́ẹ̀kẹta ẹ̀yìn mi ń gbèrè orí ìgbèrè ebe ọ̀dọ̀ àlẹ́ dọ́mọlé ń ṣe ìdíyàmpù lẹ́nu ìdíyàmpù lẹ́tọ́ nípa àbúrò náà na ní kọ́ ọnụ ọ̀nà ìgbẹ́kẹ̀ ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ka ọ̀mọ́dé ọ̀nà ọ̀dọ̀ ala ọ̀nà ọ̀dọ̀ ẹ̀hìn ọ̀nà àmàbò ìsọ́nà ìkẹ̀kà oyin ọ̀nà ni ọgọ́mà àtọ̀gọ́ ọ̀gá gbọ́nà mórí ti yẹ pẹ̀tẹ́ ọ̀ẹ́dẹ̀rọ̀ ọ̀nì mẹ̀mẹ̀rẹ̀ àhàdà àpọ̀ ẹ̀fẹ́ kú iye ọmọ ìkìyà ọ̀nà ìka ọ̀gọ́rọ̀ ọ̀rọ̀ ẹni ọ̀yọ̀ ẹ̀lẹ́nyà ẹ̀kọ́ ní ọ̀làbọ̀n wọn jẹ́ ní ìlú ká ìdẹ̀ẹ̀dá àmì náírà ọ̀là àpọ̀ ẹ̀fẹ́ ọ̀rọ̀ àṣẹ ebe a kọ́nà ụlọ àti ìlú ọ̀nà ọdún náà ọ̀nà ẹ̀yọ́ kátá mú ní iṣẹ́ nìyí ọ̀rọ̀ náà ọkọ̀ ọ̀rọ̀ náà ti dẹ́ ẹ̀yìn iṣẹ́ ìyẹn náà yẹn wẹ̀ ọmọdé ìṣùgbọ́n náà ọ̀tá àlẹ́ أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفسه ونفسه ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين عمر سبحانه وتعالى أك ألم ترى إلى ma ka kweri alamtara da ilata tsaron wọn mori na shamki mori eri ne ne hana kata o ile da o mori a mafi kafa na ọzọ o mori ka ana kawai ana kawai ce gina an kwallo mai kare da duka ka bai ile inu ya na ka allazi na ka ha ja ibrahim ẹ̀ẹ̀kọ́ alẹ́bì lọ nílé náà kẹta fi rọ́bì yìí inú rẹ̀ mórí yàn ẹ̀ẹ̀kọ́ alẹ́bì lọ nílé náà kẹta rẹ̀ mórí òkòmórí ọmọ ní kọta náà òkòmórí ní náà ìjọ àkọmórí ọmọ and ẹ̀yìn dẹ́kun àbáhàn kankan bẹ́ and ata ọlọ́run lọ́rùn àgókẹ́lẹ́ kòmúlò mẹ́lá sí òun náà yẹn ní ìfúnni àgókẹ́lẹ́ kòmúlò rà kàkà ìnìjà ìrìkàlẹ̀ náà sí ìmáàmà واتخذ الله ابراهيم خليلا اقول كان قولي ما نعرف جدا دام دام دام بان بان يا نبوة انا جاي انا جاي onye udiri gowa ani ibrahim anabi onye udiri sana ani ibrahim rasulullah onye udu malik udu imam agogere kowori mọnà sáàlà ọmọ ẹni máa ní bíbí ẹnẹni ẹnẹni ibrahim na ọhụrụ nlere nta tọ ana òun náà lè sọ ní ìmọ̀lẹ́ ìsìlámù tọ́tọ́nà àbá àti àná náà ní kòmíìn ó mú ìgbà ní ìgbà ní ìmọ̀lẹ́ ìsìlámù torí káàdì ìgbà ó dáa tó wà sáà ní kòmíìn àti ìgbà ní ìgbà ní ilẹ̀ ìgbà àgbóyè onílóyè mọ́lẹ̀ ọ̀nẹ́ta ẹ̀ta ọ̀tá ọ̀rẹ́bẹ̀ onílóyè tí ó sọ́lá tí ó nọ́tà àbálà láìsí onílóyè náà anáfíhàn ọmọta ọ̀yí tọ́wọ́rí kẹ́yìn onílóyè tọ́nà kájú mú lọ́nà látà ẹnìkọ̀ọ́ta ìjánibọ̀ ẹ̀yẹ̀dẹ̀ máa ń kọ́ra ta ìkọ́nà ibrahim ìjánibọ̀ ẹ̀yẹ̀dẹ̀ àtàn rọ́bì alẹ́dẹ̀ yìí wọlé òmórí àmì ọ̀nà ọ̀fọ̀wọ̀ ẹ̀jàn ọ̀nà mẹ́tọ́ ẹ̀rọ òmórí àmì ọ̀nà rẹ̀ ìdíkà àbísọ̀ ọ̀gọ́sì ẹ̀jọ̀ta kọ́ọ̀lá lọ́kà ánà omi ọ̀mí ẹ̀mẹ́ ìdọ̀rọ̀ ẹ̀mẹ́ ìdọ̀rọ̀ tọ́ inú wùjárí agbóhùn ìjọmọ̀ nìkan èrè èrè bákan mẹ́wàá ẹgbọ́n náà ká aláàjẹwà aláàká ìní àwọn náà wọ́ dọ́kà àjọrẹ́ àwọn ọkọ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ dọ́kà dáhùn ìyá àwọn wọ́n àgbẹ̀kọ̀ dọ́kà ẹ̀ dọ́kà ẹ̀rí ẹ̀kọ́ wọn náà dọ́kà ọ̀nà tó rẹ̀ yá dọ́kà bá dọ́kà wọn àti ọ̀dọ́kà wọn lọ wá ẹ̀nà ó yìí wọ́n mi ẹ̀mí àyè ti wọlé ẹ̀mí àyè dọ́kà wọlé ọ̀nà náà rẹ̀ mẹ́ta wà ní ẹ̀yà rẹ̀ ọ̀nà ní mẹ́ta wà ní ẹ̀dọ́ wọn àwọn. àgọ́ omori subhana wa ta'ala idan an yi hikma idan amuri da na fiye wa wa dahu hikma wa allamahu mimma ya sa omori da na fi ma ha yi wa yau da ke yi wani zan yi ɗan yi ɗan náà ṣe múlò ọ̀fẹ́ múlò ọ̀fẹ́ ayé mẹ́ta wọ̀lá ya tóun náà kàbí mẹ́sàn ilé ajé náà kàbí hàpù wà àkàmùtà tó àzẹ̀ nílà rẹ̀ dẹ̀ ẹ́ sì lè yé lẹ́mú dẹ̀ ẹ́ sì gbẹ́mú dẹ̀ ẹ́ sì gbẹ́mú ọ̀sì àkòmúlò náà rẹ̀ fún ilé ajé náà kàbí hàpù àkòmúlò sì lè yé náà lẹ́ ìgbẹ́ sí lè náà lẹ́ wà àkàmùtà tó rọ̀ dàkẹ́ ọ̀nà wọ́n ti dà rọ̀ ọ̀nà kúndùn òkèrè àti ibrahim tó múrí ẹ̀ tó rẹ̀ rẹ̀ múrí ẹ̀ náà tó rẹ̀ náà dọ̀rọ̀ adọ́kọ̀ ọ̀nà adọ́wọ̀ ní ẹ̀dọ̀kọ̀ ọ̀nà wa ọ̀sán ọ̀nà náà ọ̀nà ọ̀wọ̀ ẹ̀ lẹ́nu ibrahim ta قال ابراهيم ان الله يعبد الشمس من المشرق ياتي بها من المغرب لان ابراهيم قال امر يا عمتا او يا شيخ الله الله ẹ wà sọ́ọ́rẹ́dẹ̀ ìlú ìlú ìlú náà فبهت الذي كفر بمعنى فسقط الذي كفر على وجه إهانة تماما ojú ní olùdókòwò tẹ ọ̀rọ̀ náà kàkà ọmọ kàmá òwe mú débi ìdókòwò ẹ̀yìn alẹ́ ìfúnlẹ̀ ìta ọ̀sìn ọ̀sìn rẹ̀ kàtà ọ̀kọ́ yẹ́yìn mú ìjọ والله لا يهدي القوم الظالمين ومريد ابو السجارة انا مثل انا ايكا اي ونرنا اي انا مشركين من مثل الوان أرهن يتعرض عن إبراهيم من فرسان ونريد أمرون فأني حديث السلام سيدي ونريد أمرون àmà àwọn àwọn ọ̀nà ọ̀pọ̀ ní ìdè ányá ní mọ̀tí pàdé bọ́ọ̀ ní bíyà àgàgà ó mú ìwé ní bọ́ọ̀ dọ́rọ̀ ẹ̀kọ́ mú ní yàn. ìtọ́jú àbọ̀ náà ìtọ́jú wa ọmọdé kùmọ̀ náà ọ̀tá dọ́kà àwọn kan ní ìmọ̀ràn àlàáfọ́ ìyẹ̀tẹ̀ wọ́n ní ẹ̀kọ́ قال أنا يحيي هذه النار بعد موتها فأماته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك فانظر إلى طعامك وشرابك لم يتصنع وانظر إلى جبالك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها فنبذوها نفسا فلما تبين له قال أعلم أن الله أن الله على كل شيء قدير أمرك أو كالذي أرجع سفر الله أرجع الذي رمى مر على قرية all para colonial ana mo colonial na wani para colonial dai ne sun wanta ne yani ya hawi abun ala urusina e corona da ba ada corona raji ala urusina من أبرنا من أرسل أبرنا أنا يجي all told building أبرنا كذا abẹ̀rẹ̀ ní dọ́là ráyè lóṣù àbáńbá okújẹ́bù ẹni nana abẹ́ nílé ó ọ̀rá ọ̀rá ẹ̀ ọ̀nà bá ẹ̀rẹ́ sọ ọ̀ ẹ̀rẹ́ sọ náà ti àná tó ọ̀sọ́ ọ̀rá nù àní gbogbo lẹ́yìn alẹ́ ìṣẹ̀lá ọ̀nà yìí tẹ̀ fọ́ ọ̀rẹ́ àní bí ọmọ ìṣẹ̀lá bẹ́ẹ̀ ẹ̀rẹ́ sọ náà ti àná dọ̀ القلوب لا ده ايه عيسى مرعين فيه الجول دفع قال وكأنا يهي هذه الله وهذا موتها أن يهي هذه الله من كيف يهي هذه الله سبحان الله المالك إنا لله وإنا إليه راجعون هذه gbada mọ́tò ha dẹ́ka ọ̀mẹ́lẹ́gbẹ́ ọ̀mẹ́lẹ́ àyà ya ẹ̀kọ́rọ́ náà anamani ya dáàbá ni ya lọ́rọ̀ àjòkò dáàbá náà nọ́ra ẹ̀ òmúlò ọ̀rẹ́ mọ́lẹ́ tó wẹ̀ ẹ́ ọ̀rẹ́ mọ́lẹ́ ìka èyí ṣe ní ìtú ẹ̀kọ́rọ́ ní ìtú ẹ̀kọ́rọ́ ìwọ́rọ̀ فأماته الله مئة عام أقول أن النقع ẹnu ọgbọ̀tọ̀ ọkà orílẹ̀ àtọ́kùrọ̀ náà ọkọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ẹ́ ẹnu gbọ́dọ̀gbà aláṣẹ́bí ìṣẹ́ àjọ èyí ìgbà ọ̀dẹ̀mọ́lì máa ń gbọ́mọ́lì náà ń kọ́rọ̀ rẹ̀ ẹ̀kọ́ ọ̀dẹ̀mọ́lì máa ń nílò àpọ̀tọ̀ ẹ̀ká ẹ̀kọ́rọ̀ mọ́lì دمري سرعان أمرك فتتباسك فأماته الله دمري ونمشي لسمك دم مدن دم جزم مئة عام دم إلى يتلين وانا نجيب إيه دم رأيتني ọ̀nà tọ́nùwọ́ta mẹ́ta ní àbárẹ̀kún nọ́ra ẹ̀ ẹ̀nẹ́lẹ̀ ìjọ ẹgbẹ̀kùn náà mẹ́rẹ́ nọ́ra ẹ̀ dáadáa ọdún ẹjọ́ ẹ̀mẹ́ tó mọ̀ bá àtọ́ tó mú ní àgbẹ̀ta ala ha kwan ti dɔn mɔlila kan bila bɛɛ ka bɛɛ ani bɛ wuli ɛhɛn ɛkò yà ɔmɛ yɛlɛ ní ìjáhùn ọ̀la lọ́ka lọ́bìtì yọ́wọ́ mẹ́rin àwọn bọ́ àgbàyọ̀ ẹkún ọ̀yá tẹ̀ náà nìyẹn. Bí èyí yìí ìdánù ní ìlú kọ́mọ́ náà lọ́ọ̀ ìjọba ní Adọ́nà sára ilẹ̀ náà. Kẹ́kọ̀ọ́ ọ̀yá tẹ̀ náà mẹ́lẹ̀ nù. Kúmọ̀ àwọn bọ́ àgbàyọ̀ àwọn bọ́ àgbàyọ̀ mi máa ná àríkọ ayínlẹ̀ fóní ìbáná àríká ọlọ́wọ́lẹ̀ rẹ̀ lẹ́nu ìjọ olúwọ́n lọ́wọ́ náà rẹ̀ ọmọ ọlọ́wọ́lẹ̀ lẹ́nu ìjọ bá sọ olúwọ́n náà máa ní. Àlọ́ àríkọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀. Ó ń bè kọ́ ọ̀rọ̀ pọ́ńtì kan lọ́wọ́. ọdún ẹ jẹ́ ní ilé àmà ìjà òjò lọ́gbà ẹkọ̀ ọ̀nyá kẹ́nà ní ọ̀nà ọ̀gbẹ́ náà kúmọ́ àríkà ọ̀nà ìkúmọ̀ púpọ̀ ọ̀nyá àríkà ọ̀nà bẹ́ẹ̀ ní ìjọ oúnjẹ lọ́gbà ẹ̀fẹ́ kọ́ọ̀lá dọ́mọ̀rí tí a nìkẹ́ ọ̀wọ́ labi jami àtàhámi wàrà mi na ẹsẹ̀ mi ní ṣe ìdílé agbọ́wọ́dún wa ẹ tẹ̀wọ́n náà mi na ẹsẹ̀ mi fọ́ńdù ilá tọ̀hán mi kọ́ ṣọ̀rọ̀ ọdún ẹsẹ̀ sẹ́nà kánde disọ́ọ̀tì àwọn sọ́ọ̀rì ọ̀nọ́gba ọmọ náà ọ̀dún sọ́ọ̀rì lọ́rẹ̀ ìfẹ́ mi gbìyànjú. Domori kan lani ibi sọ́ọ̀rì àwọn ìyàwó àti ọ̀sọ̀rọ̀ ìgbà tí ìdí ìlú ọmọdé lámìyàtọ̀kọ́ máa ná lámìyàtọ̀kọ́ ìyá ọ̀lọ́kọ́lì ẹ àkó yìí sọlọ́ra ẹ̀ náà ìjọmọ́ra náà ń mọ̀ nínú ìgbà ẹ̀tọ́ àbí ìyẹn lóbi ń dára ọmọ rẹ̀ ọ̀ṣẹ̀ ìkọlọ̀ tọ́rọ náà rẹ̀ náà ẹ̀rù ẹ̀yìn jẹ́ mẹ́jọ àwọn ti mú bàbá mẹ́rin àwọn ọ̀nà gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kọ́ mẹ́rin. tọ́ lómúríkà wọ́n tó ilá ìmárìkà wọlé náà jẹ́ àlọ́kọ̀ ayàtọ̀ lẹ́mìnà. lómúríkà wọ́n tó ilá ìmárìkà àmàkàmẹ́rin kẹ́rìkẹ́tọ́ mẹ́ta rẹ̀ ká ní ìdè ìlú. Ìṣẹ́fọ́nú tó rán rẹ̀ dá ọ̀dọ́ ọ̀gbẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀tá ní ìjà. Ìjọ́ka ní ìjà máa lórí ìgbà. Ọ̀sùnfọ́n ọmọ ìnura ẹ̀ dáàbá ni ọ̀rà ọ̀rà ọ̀rà ọ̀ẹ́ fi dá ọ̀rà mẹ́. Ìyẹ̀bẹ̀rẹ̀ ga ẹ̀ ọmọ náà lórí ìgbà ولنجعلك آية للناس ويا ميو آية ويا ميو حسية يا لني بمعنى آية ضعف يا ميو آية أولئك ليلة إذا ليلة لا أمون بأقول أقول أقول أقول أقول أقول wọ́n tó kó láti lọ́wọ́ kéjọ ní sílá òmòlì kẹfàdé ìpínlẹ̀ ní ẹjọ́kù ètùkún náà sí àná náà mọ̀ nọ̀rọ̀ àyàn alábọ̀nà ẹsẹ̀ ẹ̀rọ mọ̀ ẹsẹ̀ gbèjà kàní ju rẹ̀ tó wà kéjọ ní sílá ní ìrìnlẹ̀ ìgbèrò ìjìnlẹ̀ àpọ̀ ثم لما قوها لما دي أسجد في الكورة dèmọ àgbèlè ká ọtúkọ ní ọ̀nà tó ń dìbò ọ̀pọ̀ ọ̀gẹ̀ àbánìkù lọ́ńdọ̀ nílí ìkú ọ kẹ́kẹ́tà ń sọ àbáńdọ́lẹ̀ jẹ́ ọ̀rẹ́ ìjà àbáńdọ̀ ọ̀nà máa ń jẹ́ ìdílé ọ̀sẹ̀ káì ọ̀làmà tàbáyé lọ́wọ́ jọ́ra ilé ìjọ ẹ̀yọ́ kọ́ ọ̀làdọ́gba àlàmù mara ẹ̀ lọ́wọ́ àjẹ́ أن الله على كل شيء قدير كفر الجارة ومر سبحانه وتعالى أنا ينقطع في سرعة إذا زال ناس معين ومر سبحانه وتعالى أنا قطع معين أنت من يعلم أن الله على كل شيء قدير. Ẹ kò rí ọ̀rẹ́kùnrin àti ẹ̀kọ́ kí ni mo ní ní ọ̀kàtàkà ọ̀kà àyà títúlé ìṣẹ́yìn kọ́dé àbúdá ọ̀yí tó máa yọ ọ̀yí wàrú máa yọ ọ̀yí wàrú máa yọ kúlẹ̀ ìṣẹ́yìn àbọ̀dé ẹ̀kọ́ mọ́ ìṣẹ́ ọ̀nà tó lọ́wọ́ lọ́wọ́ fún ọ̀gá ààrẹ ní oníṣẹ́lẹ̀ nìkan ní ọjọ́ ìwà àgbẹ̀rẹ̀ àwọn àìsàn máa dùn wẹ́ẹ̀rí wẹ́ẹ̀rí ní sọ́mẹ̀ta tùmù wà wà kò sí ìdẹ̀dẹ̀ tí òkú yẹ wọ́n náà tẹ̀lé ọmọ ọmọ ọmọ ọmọ àwọn náà tẹ̀lé ọmọ ẹ ẹ yóò tẹ̀lé ọmọ ẹ yà sẹ́yìn ọmọ yẹ ilẹ̀ ìyẹ́ ní ìdíje ọmọ kẹtọ à ń tún tẹ̀lé fún ọmọ náà nàmọ́ ọ̀lẹ̀ ẹ̀wọ̀n náà wọ́n àwọn náà ẹ̀hún náà máa múná inú lòdì láàrin fún ọ̀sẹ̀ òun lòdì ní àwọn olóòdì ní wọ́n lé ní ọ̀sẹ̀ wọ́n fún pé àwọn kan lè tẹ̀sẹ̀ ṣá owó ní fọ́nà ọ̀tá àlà ọkọ̀ náà dàgbẹ̀rẹ̀ dọ́nà ọ̀nà ẹ̀kọ́ ẹ̀hún náà wà fẹ́ anáhùn ọ̀ọ́lùkù ẹ̀kẹ́ ọ̀rọ̀ fẹ́ lọ́mọdéka nánú kò gbọ́dọ̀ náà bẹ́yìn náà kò mọ̀ mọ́ ẹ̀yà mẹ́ẹ̀ gani kádàrá tẹ̀lé ní ìlú ìlú náà ló ń jẹ ara mi. wọ́n máa náà wọ́n mọ̀ ẹ̀yàn náà ní bí ọ̀gbẹ́ ẹ̀yàn náà ní dọ́gba ìkẹ́kẹ́ وننشئكم فيما لا تعلمون دون ورأينا قلنا صنع ايه agbọ́dọ̀ lè pè lẹ́ẹ̀ àdúgbò ilé ẹ̀ àmì ẹ̀kìfà máa rí lónìí lónìí èyí kúrò lọ́la àti lónìí nàìjíríà ìdẹ́wọ̀n ilé ìwé ẹ̀kọ́ ìyáta wọn lọ wọn lọ máa làkó lè jẹ́ ìgbẹ́lẹ̀ ìdẹ́wọ̀n ilé ìwé ẹ̀kọ́ ìfẹ́ nàmà nàmà ìfẹ́ nìyẹn ìdẹ́wọ̀n ilé ìwé máa mọ ibi ní báàrin ìlẹ́nu ló bọ́ ìlẹ́nu wọlé kúrò nílé ẹ̀rẹ́ kúrò náà tán ó pè é wọ́n wọ́n. Omúlùgbà náà sọ́nà bá àwọn ọmọ ọmọ rẹ̀. Ó ti dọ́kítọ̀ rẹ̀ ní èrè fún àjẹ́ ọ̀rẹ́ ní ibi àbá ọ̀nà náà wò kàrí, ìta náà wò kàrí, àbí sáàmì. Standing, standing at scanning scanning àti bọ́ọ̀lì àbọ́nà ọ̀tá ẹ̀ akọ́bẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ ìlú àtẹ̀rà èkó ìwé bọ́ọ̀lù ẹ̀ ló dá lé àbújá ọ̀tọ́jọ́ ìlú àbújá ọ̀tá mẹ́ka ká wàá kò ní mẹ́díkà rẹ̀kọ̀ ẹ̀ lè dìbò ìlú ìlú àbújá bí kìkì ayé tó dé so ọ̀sájú náà ẹ̀ máa. النبي النبي زيد عليه السلام لكن هو أعلم أن الله على كل شيء قدير ونرى أنت مجتمع بين كل ما نينا ودو ما نينا ولا نينا ملكم أنا ولو يعذب الله لنا في استجاله بالخير لقد لقد يعجبون omurikọlọ yẹ na ẹ ankara ti na ẹdíyẹ yẹ lakudi a ilé yìí wọtí ọmọdé ní ankara ní ọmọdé yàrá àpò àtàlà àmà ọ̀nàdà mi nà ẹdíyẹ nàdá yẹ kú ọ àná ètò ìyá yẹ ẹmọ muri ina wa bɔ na ɛka ɛnɛ muni tile ti na wa bɛ yan kɛnɛ kɛnɛ ɛɛ inɔ yi kɛnɛ kɛnɛ na nɔ bɛ bɔ bɛ yan wa bɛ n'aw dɔn o rɛ. ìtọ́bọ̀ anabọ̀ ọ̀dọ̀ أنا كيف أن إبراهيم عليه السلام عمر سبحانه وتعالى وقع وإن قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال ذروا الأربعة من الطير تصرفن إليه ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن ياتينك سعيا واعلم أن الله عزيز حكيم ọmọdé wọ́ọ́lá ibrahim tamari ilmọ̀lẹ́ka alẹ́bí ibrahim ọkà ta rọ́bì yọ̀lẹ́bí arìnrìn ìgbàtọ́bì omori ìgbàtọ́bì Fílọ́mì fẹ́ẹ̀bẹ̀ tó ní ọjọ́ ọmọ mẹ́ta tó wáyà tó ní ọjọ́ pẹ̀lú àníyànná ìkẹta olómúlẹ̀ ọ̀tẹ̀ ìkọlù náà rọ́bùrù áfírí kọlù lábúrú rọ́bùrù láàrin ní mo ní mo ní kàkọ́ fẹ́dẹ̀ bọ́wọ́ irọ́ pẹ̀tẹ̀dẹ̀ ní kọ́lọ́ wà ní tẹ̀sán náà sọ àkókò lọ́wọ́ ẹ̀rọ kan ẹ̀yìn àti ìka oníbìnrin náà ìmọ̀jọ́ ta ilé ìjẹ̀sí ní buhari wọn O jẹrẹ kan owó ẹsẹ ọgbẹ ní ojú lọwọ wọn ní jẹrẹ kan ọ̀nà òṣèlú àbíláhì sáà bá ní jẹrẹ kan àfi ìmáníkà àtọ̀rọ̀dọ̀ wọ́n àfi àwọn tẹ̀lé ní ìmáníkà àwọn ọmọdé kan kúrò lọ kọ́ lọ́dọ́gba bala ọ̀tàkì náà bala ní ìdí pàtàkì tí a rà máa lọ́wọ́ wọn náà fún ẹgbẹ́ ìdíkù náà lọ́kà máa ọlá ìyẹ̀sùn àti ìrìnà bọ́ọ̀dì ó máa ń já máa ọlúwà sílẹ̀ ó máa yẹ ọmọ ìyàrá ó máa yẹ ọmọ ìyàrá ó máa yẹ ọmọ ìyàrá بمعنى يزداد إيمانا مع إيمانه زيادة الإيمان ألوثي أي أولد إيمانا إيمانا عقد إيمان دول عشان يقولون دول قال الله تعالى فخذ أربعة من الطير نعم ونفهم inomi ẹ̀nà sinomi ẹ̀nà أربعة من الطيب قل سبحانه وتعالى قال هرم إلى الطيب فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إن الكافرين إلا في غرور أولم أولم يروا إلا الطريق أنا كبني صافات أو لم تجان صافات صافات وأنا نزل الجمع بينا جمع وأنه صالح ويقبل من النبي ويقبل أمرك عنك لليل الليل بلا أسفا كما أجاني ويقبل وإنه إجاني بأيضا بأينا إنه بعد بني بلا أبي بعد بأينا كما كبوت أهل أهل أهل أهل أهل أهل أهل أهل ويقصد يوم الجمعة يعني كان ما أو كسوي وما إلى أن ما يمسكون wannan laifin ka jan kenan to kai ne jan amma ne ga alam wala yana tsayir to ba ya tsayir to kai ne da hu arba da na tsayir na fahimta ne na fasu hunna ilayhi بمعنى أملهن إليك أو أدنهن أقربهن روكو أقوى ملك ملك نمين روكو أقوى أرمانا بمتجع Gbèrìdé, inú mi náà wé gbèrìdé, yóò wá ìtọ́mà ń bẹ̀ rí. Ilé ìyẹ́dẹ́ òkú náà rí, wọ́n ti bá àbá kẹ̀kẹ́ to carry out examination. They, they examine and enter. Mara pa. Yóò lẹ́sẹ̀ ní lọ́wọ́. Wọ́n á wọ abadọ̀ abẹ́dọ̀ àbò wẹ̀lẹ̀ fẹ́ àbínínẹ́ni. Ilé mi lè rí. Wọ́n rè wọ́n dà abánijẹ́ bí làrá tẹ̀lá náà fà nìyẹn do fake champion maybe Dawood has big champion Kawa kan apa nama sesuatu Dawood yang dia bawa. Ini problem. ثم اجعل على كل جبل منهن جزءا ثم دعنا ثم تلقصبا يريد دعنا ثم تلقصبا يريد دعنا دعنا أتبو دعنا أتبو فأتبو كماري دعنا أتبو صلى دعنا نوي كوي كوي دعنا تبارل الله وروات ثم دوهن نوحي وقال ẹ̀họ́ àánínú pẹ̀lú ìdèbè náà wọ́n rà rà ọ̀yọ́ pẹ̀lú ìdèbè ẹ́ àányọ̀ kárìkàdé náà kárìkàdé àányọ̀ wọn náà owó àwùkọ́kọ́rọ̀ ọ̀nà wàá ní omorìkì yà á ní ìyẹn kẹsàn-án yà á. يأتينك سريعا بركنه àbídọ́ náà wà ní ìdámúríkà èyí hàní ọ̀nà ìfẹ́sàbára sọ àbájútẹ́ anáwọ̀wò lẹ́nà ìjọba sọ iná yóò fà ń dẹ̀ sí ẹ̀fẹ̀ lágẹ̀ẹ́ àbá àti wájú dídí ọ̀rọ̀ mẹ́tẹ̀ ọmọdé àtúntò balẹ̀ ọmọdé àtúntò ẹ̀ka ọmọ ẹ̀wọ́ gàrí ọ̀rọ̀ ààyè pàyín kẹ́lì kéde náà ló sọ ààyè náà ló sọ pa àpá ẹ̀dẹ̀ ọ̀túnwà jẹ sọ̀nsọ̀n bí ẹjẹ ìlú wa máa jẹ ìlú domoli yɛ tɛnɛ ko waa la anna allah adiibu na di omoli ka عزيز onu tiye tẹ mu n'olu ka san àmọ́ mamara ya hake mu omori ọ̀nà ọ̀sẹ̀ wa yẹn nàá lórí ẹ̀yìn omori ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ọ̀rí omori mi ọ̀n ní ìtumọ̀ náà mẹ́rin rẹ̀ mẹ́wù jẹ́rẹ́ àmọ̀ yẹn. omori yẹn fi máa jẹ́rẹ́ nù.